bàbá aláwo mo wá bẹ̀bẹ̀ alúgbìnrin bàbá aláwo mo wá bẹ̀bẹ̀ alúgbìnrin oògùn tó ṣe fún mi lẹ́rẹ̀kan alúgbìnrin tó ní màmá fọwọ́ kẹnu alúgbìnrin tó ní màmá fẹsẹ̀ kẹnu alúgbìnrin mo fọwọ́ kan bẹ́ẹ̀ mo mú kẹnu alúgbìnrin mo fẹsẹ̀ kan lẹ̀ mo mú kẹnu alúgbìnrin mo bójú wo kùn orí gbẹ̀ndu alúgbìnrin bàbá aláwo mo wá bẹ̀bẹ̀ alúgbìnrin alùgbìnrin babaláwo mo wá bẹ̀bẹ̀ alùgbìnrin.